kódà kó ti kó lórí bàbá ó ti kó lórí bàbá wọ́n ti kó lórí bàbá wọ́n ti sọ̀rọ̀ kan ti ní wọ́n máa fáwọn ní gbogbo nọ́mbà yẹn àwọn máa pe kọmíṣánná tó ọ̀la lọ́dà kan máa pe àwọn títí yẹn gbogbo bọ́n ṣe bú bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ gan ti mọ̀ pọ̀ bú tó gbogbo ẹ̀ ní ẹ tó tẹ̀lé bàbá ti sọ fún wọn wọ́n tà ní kán mọ́ wọ̀rí kán mọ́ gbọ́ àwọn lọ kójú máa tẹ̀ ó máa tẹ́ǹdì owó wọn máa ṣe pé dna yẹn gangan ló ń fọ́ wọn lórí nǹkan kan gbogbo gbogbo ẹ̀ dáadáa gbogbo ẹ̀ la máa ṣe kò sáà jẹ́ nǹkan tẹ́lẹ̀. ṣé wọn ọ̀dẹ̀ tí wọn ti pè wọn ti pè black widow. náà náà wọn ò tí ì pè ọ̀dà kọ́ọ̀lù la wọn máa pè. olólùkọ́ kọ́kọ́ fẹ́ kọmíṣánná náà onítọ̀ọ̀bá ti pè kọmíṣánná tó nǹkan ti kọmíṣánná yẹn bá wí òun àwa fìfẹ́ wa pé gbogbo àwọn tó jẹ́ ìlú yẹn ya Mohbad prime boy àti ọ̀rẹ́ rẹ̀ náà fóun máa pè gbogbo wọn pé àwọn tó dẹ̀ wà ní sẹ́ẹ̀lì náà àwọn máa lọ gba àwọn lẹ́ǹkan tó bá ṣẹlẹ̀ tí wọ́n sì ń bíìsì wọn wọ́n máa ṣàlàyé tó o ti pe lọ́ọ̀yà kan náà tó o dà ṣe ó dà ṣe ó dẹ̀ ó dẹ̀ dry ṣé bùrẹ̀ tí lò sẹ́ẹ̀lì bàbá ni wọ́n ṣe o ó pàdé sí bàbá o ọlọ́wọ̀n ní káwọn náà dẹ̀ gba kọ̀ọ̀kan o agbára ọlọ́run so àwọn akọ́mẹ́sì ọ̀dọ̀ wọ́n bá ṣọ́kẹ́sà gbà torí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń pè bọ́dá láti. ìgbà tí máa fi débẹ̀. ó ṣe ṣàlùkọ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ ní sùúrù. Ah. ìgbà tí máa fi débẹ̀ èèyàn pọ̀ mí pọ̀ pé ó máa so wà ó máa so fast like that i get the arrest. Ah, àwa àfẹ́mọ̀ yẹn ò lọ àfẹ́mọ̀ bu yóò lọ ah, àárọ̀ ń lọ tẹ́lẹ̀. ó dà pé nẹ́tíwọ̀kì ẹ ti ń dà ẹ́ láàmú. ẹni kó ń ẹ̀dì méjì ni nẹ́tọ̀kùn ọ̀dà ọ̀dà ẹ̀gbọ́n bọ́dá láti. Hmm? ẹjọ́ ẹ bá mi sẹ́ndì àkáǹtì mo lè fi fún west olówó ẹjọ́. the same account na the same account ten send owó sí náà ni. màá send sí yín wọ́n á máa sọ yẹn bí tọ́ bá tún gbọ́n sí wọ́n á tún mú yẹn sẹ́nu báyìí. Mm, tá a ti ń ṣe láti gbà o. iṣẹ́ méjì ni kò fẹ́ nu ẹ̀ sọ nǹkan tó bá fẹ́ lẹ́nu ni kò fẹ́ nu wọn. ìbí kan tó ń mú mo ṣe lórí platform. àwọn náà wọ́n ń jẹ́ ọ̀nà máa dáwọ́ sóríire ni. wọ́n náà lọ́rọ́ wẹ́sítọ̀ lọ síbi tán wà ní abẹ́ni ẹlẹ́ni ìṣe abẹ́ni ẹlẹ́ni níṣe. wọ́n lọ ṣe wà dúró ẹ̀ dúró ẹ̀ dúró one house three. for your information pẹ̀lú feedback agbọ́lẹ́ni orin tagore sílẹ̀ mọ́ wípé wọn ò tí sáyìn pépà tí wọ́n ti lè ṣe autopsy àti toxicology magistrate ẹ máa kó yà yín lẹ́nu wípé gbọ̀dọ̀ máa fún wa ní pépà yẹn la ṣèlú bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ títí wa o ẹ lè fún wa ní pépà lákàtú ìfẹ́ ẹ fẹ́ pé ákàtú ìfẹ́ nípa tí wàá fún yín ní result ẹ má ṣe ẹ má ṣe mọ̀ ṣe o ẹ má ṣe mọ̀ ṣe ẹni tí lè ṣe. irú fóònù wo ló ń lò tó ń dúbí agolo báyìí. bluetooth mi ni ẹ. a máa fi bluetooth bá a tì. ok mo ti pa bluetooth mi ẹ má ṣe mọ̀ ṣe o anybody tó bá price ó máa pay tó bá ti fún wa pépà láì ṣe òfé bẹ̀rẹ̀ sí ní ka one month wa àka any two weeks torí two weeks lẹ́ti parí kóòtù báyìí ẹ̀rẹ̀ ti sign paper tó fẹ́ lọ fi ṣe autopsy àti lẹ́yìn ìgbà tó ti submit paper láti February or March tẹ̀ ẹ̀ṣẹ̀ fún wọn go ahead tẹ̀ ẹ̀ tún lè sign paper one month yẹn máa bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti sign paper yẹn ni. and again secondly ọbẹ̀rẹ̀ kẹtẹ sọ̀rọ̀ nípa rifa àti West Oleni ó ní wọ́n máa contact wọn then tó bá ti tó bá ti bẹ́ẹ̀lì wọn then wọ́n máa wá sí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ um, live program wọ́n máa wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún un that's the update. ara tún máa kan ara máa ní wọ́n bẹ̀rẹ̀ báyìí. bàbá Mohbad máa sọ̀rọ̀ lọ́la wọ́n máa pe àwọn tó yẹ kó pè lọ́la. we are moving on. ẹ má bínú ẹ má bínú ṣé lọ́ọ̀yà tó máa sáyìn bẹ́ẹ̀lì àwọn èèyàn yìí kò tí àárẹ̀ ò tí ìyá ni àbí kò tí tìbí tó lọ dé ni. yàgbẹ́ olómi wọ́n yàgbẹ́ olómi. Ah, kán yá aṣọ́ra kán má lọ yà á kú o torí eléyìí ò dáa o àwọn ọmọ ọlọ́mọ. ẹ wàá lè stream record bàbá. àwa rí tó stream record bàbá. ó pọ̀ ń bíbá yìí dáadáa. mo ní àwárí tó stream record bàbá nu yín no mo lè send ẹ ṣé kí n ṣí ẹ pẹ̀lú yín. ẹ mo lè ṣí ẹ ní sùn. àwọn alágbára ló yìí wá ara àwọn west o. ọkùnrin fún wọn gbogbogbò fọlẹ àwa ẹ. Eh? ọlọ́run joseph alọ́ba yìí ògbógo fọlẹ̀ àwa ọlọ́run ìmọ́lẹ̀ ìlérí olúwa ògbógo fọlẹ̀ bàbá ẹ̀. àǹtí bukki àǹtí bukki. ọlọ́run joseph alọ́ba yìí ó ti gbógo fọlẹ̀ àwárí justice ta fẹsẹ̀ dúró ó gbógo fọlẹ̀ ọpẹ́ ló yẹ bàbá Joseph alọ́gbà o ó gbógo fọlẹ̀ ilé ìlú abámiwò wọ́n ṣá ti rò pé ò lọ́lọ́run ọlọ́run gbógo fọlẹ̀. I think. Uh, brother Joe, brother wọ́n ní wọ́n sọ pé ká ṣe autopsy àbí ṣebí ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kán sáìn ní kí ló kí ló tún dúró dè. ṣé ẹ mọ̀ pé ọlọ́run ọmọ yìí máa ń process nǹkan náà yẹn ṣé ẹ mọ̀ pé nǹkan tó ń ṣe fáwọn àríwá náà yẹn tí wọ́n release wọn ní bail tí wọ́n grant kóòtù èmi lérò pé kọ́ wọ́n bá ti grant bail yàn ní kóòtù wọ́n á fún ẹ ní lẹ́tà kan báyìí bond bail eh, bail bond wàá bọ́ta ni wọ́n tún ló tún kù dọ́kúmẹ́ǹtì kan ṣe bá dájọ́ kan ló rìlíìsì wọn ṣé ọ̀tọ̀ ládájọ́ tó máa rìlíìsì. àwọn náà lè ká àwọn náà lè ká àgbà tó fẹ́ fi alóńgbò. ṣé báwa ṣe ka tiwọn nìyẹn. bára tẹ́bẹ̀ láyé mo ti sọ eléyìí láyé mi. bára tẹ́bẹ̀ láyé mo ti sọ ṣe nìyẹn. mo ti gbọ́ mo ti gbọ́. ọ̀tọ̀ ni jọ́ọ̀jì tó máa rìlíìsì èèyàn ọ̀tọ̀ ni jọ́ọ̀jì tó máa. ẹ̀jọ̀ nílùú yẹn ṣé wọn kì í rí wọn kì í lẹ́ni tó máa ń replace mi téèyàn bá tiẹ̀ sí kí àbí téèyàn bá tiẹ̀ lọ sọ́lù pé ṣáwọn kì í rí ẹni tó máa ń replace ó ga o gbogbo ẹ̀kọ́ tí ẹ ń ṣe bákan lójú èèyàn bíi pé bóyá àlùkò lè ṣe wọ́n ti ṣiṣẹ́ bí ọwọ́ wọn tọ́tọ́ máa fi ṣe wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ohun tó ń ṣe yé wọn dáadọ́ yé wọn yékéyéké àmọ́ ọlọ́run á jù wọn lọ. àmì o. ọlọ́run á jù wọn lọ. mo bá jò jẹun sùn. ìgbà tí abọ́sẹ̀dé fún wa rí bàbá lánàá ó máa rí bí bàbá yẹn ṣe yan láti jẹta níbẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ inú àtó pòpọ̀ pé yé nìkan ni mo sọnù báyìí ẹ wo bá ọmọ dúró tó nà tán á tún máa pariwo kiri bàbá ń dán o lórí irúgbó ayé àtọ̀run ẹlẹ́sìn méjì òun àti kíndí wáìtì tó yẹ kán fẹ́ra wọn tó rẹ́sì ẹ̀ wọ́n dọ́gba ni. ìlẹ́kùn lẹ jáde lé هذول ethnic, political, or whatever differences we get amongst us. When, when that one can happen, then we can talk with one voice. Not be this scattered voice. As I they talk now, some people they vex, say I they talk Because we are not united. Some people even hate me because of the clothes where I wear. hmm Some people hate me because of the impression where they get say see the region or the state or the tribe where I come out from. Not be the content where they come out from me be their concern. Where is he from? And I make continuity not there for this country. Huh. Hmm. Every president, every governor go condemn the former governor. I see this Nigeria, it will soon better by the grace of God. My brothers, my sisters, when I look and I see the time, then they give a signal, signal to do can signal, make we continue to the van. not the group. You get a lady we carry cry come one time. Uh, Pamela, give me update. Uh, the lady we talk say her late husband, uh, DSS, Yes, you get uh, her letter of complaint and the High Court affidavit. Yes, sir. Uh, she talks, say, uh, her husband died which year? 2011? 2011, yes, sir. Okay, and then uh, operative in B. Yes, sir. And she talks, say, uh, the money where they pay am now 1 million, how much? 1.4 million and with some fractions. 1 million, read them, it for her letter. 1 million 400 and... So just send us your WhatsApp. So she contact say then tell her say money still remains. say now balance the that. So she can't they wonder where she can't they wonder where the main money go. Show page Dr. Kemi Lori Facebook. For English when they talk say this one now balance you go they wonder where the main money go. But according to Facebook. Uh, uh, I've been don't tell una say we get relationship with the DSS. Yes, Working relationship. Working relationship. You know, stop them from picking me up from time to time. Mm-hmm. no, now they are work than they do. You get where I go talk rubbish here, where require me, they ask me question. They go down. Nobody's above the law. <laughs> so, now make I say working relationship. and uh, anybody where you see, uh, see and they do rubbish now because government never mean am if a government of any country mean you now only god go fit save you so uh, we can send her to dss give give us update okay sir we first of all went to the FCT command and so 46 yellow 49 to number to find out what is <laughs> She won't urinate. She, she won't carry. I said, no, let me do it now. Well, I just, I just have to sit in Kano and manage to survive. I can't just sit down to beg for what to eat. I have to struggle. I have a lot of hand businesses. She, all oh, this. I said, how old were you then? Um, I'm um, 16 to 17 years by is aware as I hold the uh, tight the bottom. No escape. As soon as I come out, the thing call. Hey, hey, hey. For those of you now, where they laugh me, who they never mess for this life, make it raise up in. Huh? Huh? 54 minutes. 54. 50. eighty four bí mo ti dín one hour gan. I see uh, disability. Someone told me that I should take her to the orphanage. That I, I can't do that because of her disability. To our persons with disability that they... I will call my daughter Adizat. Come and yeah, Lord, describe this woman for me. I know... Yeah, Lord, right. Okay, so hold on. here, make you know, be like say I do admire her, but take a look at her and. Jira, thank you so much for you. Mm. At the last, uh, before when other president was making his sermon, the American logo uh, institutionalized in Nigeria is an institute on its own. After Bobrisky, James Brown don't come. Mm. After James Brown, others don't even spring up. He got one comedy, I they look for her. Me and my wife, we they remember the comedy, but we don't know where to find her. What's more. So sell your in Florence. Kò sẹ́ǹdì kankan sí Ah, ọ̀gá àti ẹ̀tí dúpẹ́ ibi tá a ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi tá bita bá dé. àdè tún dúpẹ́ ibi tá à ń bá lọ. try. tó dé yìí náà. ẹ jọ Nikki Niki sọ̀rọ̀ yẹn tí wọ́n ní profile picture yẹn. Eh, ẹ káàárọ̀ everybody. ok ẹyin tí ẹ ní. wọ́n ẹni ni. ọlá pé táìmù tẹ máa ń jáde yẹn tó pípẹ́ tètè jáde léèlè ni mo ṣe lọ́pọ̀ sí táìmù yẹn mo máa ń wà níbi iṣẹ́ ọdún. lára sọ́yà o ẹ má sọ rẹ́dì. ok ṣé kí n máa sọ̀rọ̀ lọ. ẹ sáré sọ̀rọ̀ a fẹ́ gbọ́ nǹkan tí bàbá. kí ọlọ́run kó ṣàánú mi because láàárọ̀ ìgbà program bẹ̀rẹ̀ tètè yẹn mi ò mọ àwọn tó ń wò tòó sọ láàárọ̀ yìí pé òun máa ní láti bá commissioner for information sọ̀rọ̀ ní sòun máa pé ọ̀hún ẹ̀ṣẹ̀ pé tóun bá ti pé ọ̀hún ẹ̀ṣẹ̀ pé tó bá ti sọ̀rọ̀ òun ṣẹ̀ṣẹ̀ máa wá pé àwọn ohun ní nǹkan kan bẹ́ẹ̀ yẹn so ó wá lóun ti ń try nọ́mbẹ̀ pé but nọ́mbẹ̀ ò reach out pé sọ òun ti rá àwọn èèyàn sí. Berry screen screenshot ibi tó ti bèwò yẹn mínítì yẹn sí mi sí sáré screen. yà ṣe mọ̀ pé máa yẹn náà. Eh, nọmba one ó máa fẹ́ àti wá sọ̀rọ̀ ẹ̀hẹ́ ẹ̀sìn ó máa rí bákan because eléyìí tó wá sọ ń gbà yẹn ló jẹ́ kí gbogbo àṣírí tú pé toxicology. ṣé àìsí mi ní whatsapp. pé wọn ò gbé lọ sí abroad sòun náà máa fẹ́ ó máa fẹ́ wà caution because kó má lọ jẹ́ pé whatever tó bá fẹ́ sọ ó máa wà against ẹ̀ then kíní yẹn náà gbogbo kéèsì yẹn náà tá a bá ní ká wò ó kọ́lọ̀ ń ṣàánú kò ń ṣojú lásán àwọn èèyàn tó lágbára gan wọ́n wà nínú kéèsì yẹn especially that Lagos state so àdúrà mi ni pé èyí tábà wá tábà kò pa lè gbàdúrà so ká wà prayerful gidi gan kí Ọlọ́run kó bá wa pa gbogbo wọn lẹ́nu mọ́ gbogbo àwọn tó bá já lágbára tó wà nídìí kéèsì yẹn kí Ọlọ́run kó fi wọ́n ṣe ètùtù fún justice yìí so àdúrà tá a máa máa gbà nìyẹn tó bá jẹ́ pé kí ọlọ́run mú wọn lẹ́mìí lọ ní lójijì kọ́lọ́run mú wọn lẹ́mìí lọ lójijì kí ọmọ ìkó má kú àkúrú kó dẹ̀ ní justice because mi ò fi pé yẹ kí kinní kó tó tẹ́lẹ̀ but wọ́n ṣáà wá gbogbo ọ̀nà láti fi báàkì ẹ̀ hàn wọ́n wá gbogbo ọ̀nà then because wọ́n mọ̀ pé kéèsì yẹn wọ́n mọ̀ pé lè débi tó dé yìí so we really need prayer so àwa tá a bá lè gbàdúrà nù lé gbogbo èèyàn ló máa wà pọ̀ tún. this video is. ló máa wà pọ̀ tún láti wá sí online láti wá ṣe prayer èèyàn lè ṣe prayer nínú ilé ẹ̀ secretly láti jẹ́ kí. ok mo mo ní fídíò yìí mo ti play lánàá. ẹ tèmi ẹdẹ lánàá gba tí mo wà ní ọ̀dọ̀ ọmọ mi kan fi wàá gbọ́ àwọn vm kan tí àwọn other team tán ṣe títọ́lá ní lérí tó sọ pé ọmọ yẹn kò gbọ́dọ̀ ṣe DNA tó dẹ̀ sọ pé yẹ pé ọmọ yẹn káwọn bá ṣe kó travel out mo kàn fẹ́ ka píìkì pọ́ìntì kan bẹ̀ wípé ṣèbí tí àwọn èèyàn bá tiẹ̀ kọ́ sẹ́ńbáàsì pé kí ọmọ yẹn má travel out ṣèbí tí ó bá ti lọ sọ́dọ̀ àwọn police police máa clear so statement yẹn alone ó jẹ́ ká mọ̀ yìí pé police are working for them which is true tí wọ́n bá kọ nǹkan against èèyàn ní abroad àwọn tí bí ìbá wọn máa get back sí Nigerian police so Nigerian police àwọn náà máa lè investigate kí nìyẹn pé ṣé lóòótọ́ ṣẹ́ criminal ni but for that statement kó tó lè jáde lẹ́nu tọ́lá ni pé kọ́ máa wọ̀rí pé police pé ṣègbọ́n máa lọ sọ́dọ̀ police police dẹ̀ máa dí ẹ̀ pé kò ṣe criminal pé sọmọ yẹn lè kúrò ní country sọ ẹ jọ whosoever tó bá ń gbọ́nà èèyàn ní láti ṣiṣẹ́ lórí ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ká lè ní ní máìdì pé police wà lẹ́yìn wọn tọlọ́pàá ṣiṣẹ́ fún wọn because tọlọ́pàá ò bá ṣiṣẹ́ fún wọn kò yẹ kí tọ́lá nípa sọ nǹkan bẹ́ẹ̀ ní murder case ní murder case tó wà ní court tó yẹ pé wọ́n yìí ṣe investigation lé lórí kí tọ́lání máa sọ wípé tó bá lọ sọ́dọ̀ police police máa clear pé sọmọ yẹn lè fi move out kúrò ní nàìjíríà so observation mi nìyẹn my justice for Mohbad. wọ́n rí i pé pressure yẹn ti hit wọn pressure yẹn heat, wọn wọ́n wá ń sáré kìtìkìtì wọ́n ń sáré kàtàkàtà pẹ́ẹ́rì tún ti bọ́lẹ̀ ni ló fẹ́ sáré lọ wo kìíní yẹ̀wọ́ ẹ má gbéyàn sáyé ẹjọ́ mọ́mí níkì ẹ jẹ́ kí n dáhùn sí question yín ṣe bẹ́ẹ̀ mo gbà pé nígbà kan àwọn olórí burúkú ń pọ̀ tírèlì wípé Wùmí ò sí Nàìjíríà mọ́ ó ti travel débi pé wọ́n tún sọ wípé welcome to USA welcome to USA wà ní àlàáfíà báyìí ṣe rí tọ́lá ní tó yẹ pé ó ti ń wáwèé fún ara rẹ̀. mo ń ń bọ̀. ń gbà yẹn sísítẹ́ẹ̀mù ni ó yẹ kó jẹ́ ọ̀gá làdìgbò system fraka lọ ló ń gbà yẹn àwọn fẹ́ wo reaction wa a ṣe máa ṣe onígbogbo wọn update àtòṣà àti mama sita. rírọ àìrọ àná hello. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ gbogbo lé o. ṣé ẹ rí i pé Karimo ti ṣe update. ẹ káàárọ̀ gbogbo lé. ẹ ǹ sà ṣé kí n fẹ́ fún yàbẹ ní ìbámu wa. ókè sá ókè sá. bàbá kìnnìkan kìnnìkan bó ṣe sọ nìyẹn ṣé èmi ni mò ń sọ̀rọ̀ àbí ẹlòmíì ló fẹ́ sọ̀rọ̀. àṣọ wa ń bá yín sọ̀rọ̀ ni. èmi fẹ́ sọ̀rọ̀ ni mi. à ti ń sọ̀rọ̀ lọ ọ̀rẹ́ jà rẹ̀ ti ń gbọ́ yín. ókè mi fẹ́ interrupt èèyàn kan ẹgbẹ́ ṣe. ẹ ti interrupt ọ̀rẹ́ dí ọ̀rẹ́ dí ẹ ti interrupt rẹ̀ lọ ṣe dákẹ́. Ah, ó yẹ máa sọ̀rọ̀ lọ ẹ sọ̀rọ̀ lọ. bóyá kẹ bá fi ọyàn di ọmọ yẹn lẹ́nu bébì ẹ bá mi gbọmọ yẹ ẹjọ ó dà pé orúkọ tẹ rí ní kínní yẹn ló ṣe dàbí pé ẹ fẹ́ máa ash mọ́ mi. mi ò aṣì mi ò aṣì ẹ torí pé ilẹ̀ ń sọ̀rọ̀ lọ nìkan tẹ́ bèrè ni. àwọn pípù yìí nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé wọn ò ní life wọn ò ní direction wà láìtàláì ọ̀dọ̀ wọn mú ṣe ti kúrò ń ṣe sìn ṣó yín mm. ìgbà tí mo mú mo send request bọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ṣàǹbù man yìí wọ́n dé kọ́lì bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n ń bu wọ́n ń bú bàbá kinní kan bí bàbá ṣe mu bí kinní kan pé tí ò lè lágbára àti ṣe anything lórí ọ̀rọ̀ kinní kan pé kinní kan wọ́n ṣàbẹ̀sí sọ oríṣiríṣi bí mi ṣe gòkè nìyẹn mo bá gbé wọn lẹ́nu mo kọ̀bẹ̀ sí rẹ́rìn nítorí mi mi ìlérò dẹ̀rí mo wá bẹ̀ sí rẹ́rìn-ín nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ mo á ní ẹ wò mo ní ọ̀rọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹn mo ní ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó wàá yà dábẹ́. sọ pé kí pẹ́rì máa bọ̀ wọ́n ti sẹ́ǹdì ṣó yẹn sí mi ní kí pẹ́rì máa bọ̀. bí gbogbo ọ ṣe sí mi nìyẹn bí gbogbo àwọn sí mi nìyẹn wọ́n rò pé mo ní information kan tí mo fẹ́ give fún wọn ni wọ́n wá ní à ah, pé kí mu pé kí sẹ́ẹ̀dì pé kí sẹ́ẹ̀dì information yẹn pé kí lọ mẹ́sẹ̀gì sista tọ́lá ní pé kí lọ mú kí lọ sọ fún kí lọ sọ fún sista tẹ́mi mo á wò pé ah, <laughs> àwọn pípù yóò sì fi ọ̀sẹ̀ <laughs> ní ọdún bẹ́ẹ̀ mọ̀ rí ni mo wá ni mo wá wọ ni wá dé ọ̀dọ̀ yìí lẹ wá sọ fún mi pé kí lọ máa pe sista kìíní kan pé kí lọ máa fún ní information wọn ò ní anything because wọ́n sọ fún yín yẹn lórí ọ̀rọ̀ tí sista yẹn sọ tán sọ pé ẹ̀ẹ́ eh, pé bí ọ̀rọ̀ tí Tọ́lání sọ pé ẹ pọ́lísì máa gé ẹ ìgbàkàwé ọ́fíìsì mi wọ́n sọ fún yín wọ́n ní láìpẹ́ ẹni tí ẹ mọ̀ rí tí ò wá sí kinní kan tí ò wá sí pílásọ̀mù yín rí ó wá sọ pé àpé òun ní kankan sọ fún yín ẹ̀yin náà ẹ kàn wá lísì ẹ ti ní ó yá kí lọ fún èèyàn kan ní information náà so kẹ imagine irú life tí àwọn pípù yẹn ń lò. ẹ̀yin náà ẹ̀yin fans ẹ lọ máa bá wa wáìnì wọn náà kẹ́ máa bá. wọ́n mo wá ìlú <laughs> àní ẹ̀rí ò kí n lè sọ̀rọ̀ sórí mo fẹ́ sọ̀rọ̀ bọ́ mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀rí wá pa mí so wọ́n wò pé <laughs> ẹ ṣe gan. wọ́n wò pé yìí lẹ́rìn. ẹ ṣe gan mọ̀. wọ́n wò kí lẹ́rìn torí kò sígbà tí bá débẹ̀ tí bá ní kí kọ́mẹ̀ntì lásán báyìí wọ́n kàn máa ṣá níbi wọ́n máa múùtù mi tí bá kọ́mẹ̀ntì wọ́n máa múùtù mi <laughs> so èmi kàn wò pé space wà láàárọ̀ pé accept mi wọ́n kàn ṣe accept mi nìyẹn o so mo dẹ̀ ṣe <laughs> mo dẹ̀ ṣe débẹ̀ mo ṣe fẹ́ máa sọ̀rọ̀ bí eléyìí gbogbo ọkọ̀ ti take mi serious mo ṣe sọ pé ah ọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹtẹ yẹn ti ọ̀gẹ̀dẹ̀ ní kankan wọ́n kàn ṣe eh, eh, tí gbogbo ọkọ̀ ṣe lísì sí mi nìyẹn tó ti take ẹ̀ serious àwọn wò pé àwọn fẹ́ gba information ẹ ṣe ah. gan. ẹ ṣe gan. ọ̀rẹ́ jà ẹ ó jọ ẹ bá ẹ bá mute náà. so sir the cost time dey waka go and this commission. kalẹ̀ ṣé mi lè ń bá wí mọ́ mi ọ̀ṣẹ́ wa. Oh, wúmà tó sọ̀rọ̀ ìṣọ́mọ̀dó ní àbákúrẹ́. bí eléyìí. wọ́n ti mute wọn mọ̀ kẹ́ńkà àdìọ́ ìdán rẹ̀. mo ti ń sọ̀rọ̀ tọ́mọ Ondo ní àbákùrẹ́ mà. so sir. ẹ jọ ẹ bá mute. because time don waka go and this commissioner i no wan call any other person first in order to be fair.